alàgbà àbí olóògbé Dayọ̀ Adéwùmí olóògbé Dayọ̀ Adéwùmí jẹ́ òṣèré gbajúgbajà ó jẹ́ colleague tiwa àtọ àjọ wa tipẹ́ tipẹ́ látìgbà tí olóògbé Dayọ̀ Adéwùmí tó ti bá ọ̀gá wa King Sunny Adé ṣe eré ìjùjú tó fi wá débi eré orí ìtàgé àti ìjọ wà àti pẹ́ ti pẹ́ gbogbo wa àkúrà káàkiri bẹ́ẹ̀ iṣẹ́ ọ̀pá wa pọ̀ ẹ̀gbéyàwó òṣèré ìjàkùmọ́ níwá ìsọ̀nà bìkan abáde ibìkan aleléré lákùrẹ́ lónìí àpàdé ńbẹ̀ àparí alẹ́ lọ́dọ̀ alẹ́ nílé Ìbàdàn lọ́la àpàdé àtijọ́ àti pé ìyẹn dáadáa ní Dayọ̀ Adéwùmí tó dẹ̀ tára ẹ gbàwọ̀ sí i ṣùgbọ́n ṣe mọ̀ pé kò sí bá ṣe wà torí tárẹ̀ torí òní mì ní ọ̀dọ̀ tiwa táwa jẹ́ kọ̀lígẹ̀ tá a jẹ́ òṣèré ẹgbẹ́ ìyẹn dáadáa ni a jọ ṣe ọ̀pọ̀lọpọ̀ eré káàkiri ṣùgbọ́n ṣe yìí pàápàá nígbà tí gbogbo wa wà ní ọ̀dọ́ èmi ní gbérífà èmi wà ní fàdé yìí àríyá tó jẹ́ ọ́fíìsì Kingston ní adé kò jìnnà sọ́dọ̀ wa Kingston ní adé àti Táyọ̀ Adéwùmí ẹ̀tọ́ twenty four seven ni wọ́n wọ́n ti jọ lọ lóyìnbó tí wọ́n ṣe nǹkan kọrin nígbà yẹn tójú dúdú so níwọ̀n ìgbà tí wọ́n ta níwọ̀n ìgbà ìgbà níwọ̀n ìgbà ìgbà tí a bára wa lò yìí Táyọ̀ jẹ́ ẹni tí mo mọ̀ dáadáa èmi àti àjọ wà lọ́dọ̀ Gbẹ́ngà Adéwùsì rẹpẹtẹ láti ọmọ bá ṣe nígbà náà ẹ̀ tó bá wù àwọn eré yẹn eré mú sọ yìí mú sọ̀rọ̀ bí thirty years thirty five years ago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 Eh, ó sì ní láàánú pé a lùsẹ̀ nìkan pàtàkì nínú àwọn ẹgbẹ́ òṣèlú bí o sì bí àwọn mọ̀lẹ́bí ẹ̀ náà sì lùsẹ̀ nítorí pé Dayọ̀ ìlú mọ̀nkálẹ̀ ẹ̀rọ eh, adéwù mi bàbá Suebebe ìlú mọ̀nkálẹ̀ kò sí pé àmọ́ ah, wọn ò gbọ́dọ̀ dápẹ́ lẹ́ẹ̀mejì káwọn èèyàn tó mọ̀ pé ah, ẹnì báyìí náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni nígbà tá a tẹ́lẹ̀ jùjú níyì wọn ò lè dákọ́ pé ah, Dayọ̀ Adéwùmí tó wà lẹ́yìn Sunny Adé káwọn èèyàn mọ̀ nítorí di èyí ìyẹn dáadáa ní o ìtọ́ ọlọ́ba lè tẹ̀sí abẹ́fẹ́ rí jẹ́ amen praise the lord ní báyìí a fẹ́ fi orí ọ̀fẹ́ náà sílẹ̀ fún àwọn ènìyàn mo bàbá òtòlò mo fẹ́ mọ̀ wípé bàbá rẹpísẹ́ǹtì ẹgbẹ́ òṣèré lórúkọ Jésù amọ̀rìyìnbá àwọn bàbá tí a ti mọ̀ láti ìgbà tá a wà ní èwe ni wọ́n lórúkọ Jésù Kristi ẹ̀ ò ní fọjọ́ ọlọ́jọ́ orí ọ̀fẹ́ Kristi yóò tó fún yín so mo wá fẹ́ forí ọ̀fẹ́ sílẹ̀ bóyá ní àwọn ènìyàn tó jẹ́ ẹbí bàbá àwọn ẹbí wọ́n wà lórí ìjókòó ẹ̀kànjá sọ nǹkan díẹ̀ lẹ́yìn ìgbà tí ẹbí bá sọ àforí ọ̀fẹ́ sílẹ̀ náà nínú ìjọ àgbàlá Gabriel tí bàbá ń lọ kó tó di wípé wọ́n dákẹ́ ẹni tí ó bá lè sọ̀rọ̀ díẹ̀ náà ní ṣókí nípa nǹkan tí bàbá gbé ṣe nínú ìjọ àforí ọ̀fẹ́ sílẹ̀ fún irú ènìyàn bẹ́ẹ̀ náà so ta ni ó ta ló máa sọ̀rọ̀ ní ìlànà ti àwọn ìdílé ẹbí bóyá àbúrò bàbá ǹjẹ́ a rí ẹni tó fẹ́ sọ̀rọ̀ kí n tó kúrò ní abala yẹn yes sir ọ̀nkùn mi. kí gbogbo àwọn tó wà lórí ìjókòó ẹ ṣe lè kú àdúró tiwa ọjọ́ ajínigbé sí wa èmi ni àbúrò bàbá àdéhùn àyẹ̀só èbè òmìnira àbí kan ìyá mi gbogbo àti bàbá wà pẹ̀lú wa sáà nǹkan tó tó máa ń ṣe torí mo ṣòro gidi pẹ̀lú action ló kàn dé láìkẹ́ ó dẹ̀ jẹ́ńtẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ ìyẹn ń wò lójú àbí bá yá bákan ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ fún gbèsè ayé ẹ̀ ní níṣẹ́ tó kọjá tí ò nípa mo dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ní gbèsè ayé Dayọ̀ Adéwùmí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìjọ àgbàlá Gabriel nípa àmìràn tó ṣe àwọn ọmọ nàìjíríà tán dìde àánú lágbára ọlọ́wọ̀n ní fún ilé ìgbà gbogbo àwọn tó náwó sí Dayọ̀ Adéwùmí Dayọ̀ sí èbìbì lágbára ọlọ́bí tán ti mú owó ibẹ̀ ò ní dí o gbogbo ẹ̀yin tẹ́ ẹ jókòó náà ilé àtọ̀nà yóò ní dàrú lágbára ọlọ́run ibi tẹ́ tó wá láti ìrìn àjò ẹ padà sílé látàkùn ibi gíga lọ́rọ̀ ẹ̀ ṣe gan-an èmi ni Bíọ́dún Adéwùmí ǹjẹ́ ní representative láti ìjọ tó ń kàn lè sọ̀rọ̀ díẹ̀ sókí bá kí n forí ọ̀fẹ́ sílẹ̀ fún màmá tó ń tọ́jú wọn kó tó di pé bàbá dákẹ́ ẹja fi orí ọ̀fẹ́ ìṣẹ́jú díẹ̀ lẹ̀ fún wọn ẹja sún síbí láti gbọ́ bí bàbá ṣe ṣe bí bàbá ṣe rìn àwọn bí bàbá ṣe ń bá yín gbé ní àkókò tí wọ́n sì wà ní ayé.